ènìyàn ènìyàn àbìdíyàn ọyàn. ayé ló kó ìdèrè lọ́gbọ̀n ẹ̀ fún wa. ṣùgbọ́n òkúròrò kò lè kóyàn jọ. ìgbà lọ́ba àwúre mo fẹ́ kẹ́ ọ. ẹni ògbọ́n tẹnu ẹ̀ ga alẹ́ yẹ ògùn pàtó. Ìka láyé yóò ènìyàn. ohun ajá bẹ́ẹ̀ fi ṣe. ọbẹ̀ ìpè kan wọ́n ti ẹni gbọ́ rí bẹ́ẹ̀ ẹni fọ́. ẹ sọ bẹ́ẹ̀ mo bá bẹ́ẹ̀ ó ti mi. ẹ ẹ ló ń ẹ gorgeous oh my god what a nice posture you are very beautiful cute and gorgeous and then nígbà tí a ti wà ní indoor ni mo ti ń pè ẹ́ but. Ah, ni mo ti ń pè but eh, o tètè gbọ́ mi and I even wanted to foot your bill but they told me that you are paid if you don't mind can I have your digit sorry yeah your digit. Are you alright? sórí ẹ pé kí ló tó kúkú lọ máa ṣiṣẹ́ nílé àwọn akẹ́wì ọ̀dẹ̀ ni ẹni e òwòjú ni sister please ẹ má dà sí i ẹ wí bẹ́sẹ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ ni òwòjú ni kẹ́ tó máa bá àwọn obìnrin ṣé ẹ kì í wò wọ́n látòkè dé sálẹ̀ ni ṣé mo jọ size ẹni. kò rí bẹ́ẹ̀ yẹn. what is that. Ah, are you crazy is it mad. Ah, are you crazy. ewé má bínú kí kí lẹ́yìn náà wá sọ sí wọn tí wọ́n fi wá dá yín lóhùn bẹ́ẹ̀ yẹn ṣé ẹ̀yin náà sọ̀rọ̀ burúkú sí wọn ni nítorí ẹni tí mo mọ̀ náà kì í ṣèyàn bẹ́ẹ̀ ẹ ṣáà má bínú nǹkan kí wọn tó bá wọn kò ṣẹlẹ̀ ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run. ṣé ẹ sọ fún pé ẹ láìkí wọn lọ ní ẹ ẹ pẹ̀lẹ́ ẹ má. sísí gbẹ́ mi sísí ṣàkàlà jẹ́ mi lẹ́ni ṣé má sísí gbẹ́ mi. nàìjíríà ṣẹ́rí bísíkì wa ọ̀gbọ̀nọ̀ jẹ́ kí n rí bákan bọ̀ at the same time no, náà èèyàn kọ́ láti máa ṣe wọ́n ni wọ́n rán kí wọ́n tún pè. ó yẹ pé bá mi gbé mi. kí ló ṣe wọ́n yìí. èmi ẹ̀ kí n máa mi lọ́bẹ̀ẹ́ dúró ṣe bẹ́ẹ̀ ni ẹ tí wọ́n jẹ́ ẹ̀yà ìlú kó má ti kọjá kiri bẹ́ẹ̀ kò tí ẹ wé gbé. kọ́ gbà lọ́wọ́ yẹn fẹ́ yà mọ̀ pé ẹ̀kọ́ kò fẹ́ gbà ní ẹlẹ́yìn ẹ máa bá sọ̀rọ̀ fóbìnrin pé ọba ṣe bẹ́ẹ̀ wà sí ìyá ọkọ. Um. torí ọlọ́mi láìkí ẹ má sọkúsọ sọ wọmi lára kí ló dé ah mi ì tọ́ bẹ́ẹ̀ náà èwo ni wọ́n wá kọ́ wa sọ̀rọ̀ out of place but ṣé bóun àtìyàwó ẹ lọ́jọ́ jáde àbí ṣé kò yẹ kó ti kọ́ra mọ́ ọmọ ọlọ́mọ ojú dáṣẹ ọ̀rẹ́ ni wọ́n sọ̀rọ̀ àná. ah baby nígbà yẹn àwọn ọ̀pọ̀ mọ́mí ẹ̀ẹ́dọ́là káwá ẹ̀ jọ kí ló ṣe miss kọ́ikọ́ tó kọ́ra wọlé tí wọ́n bá ẹ ti ní miss understanding. Hmm. ṣé rí ọ̀rọ̀ ccp ọlọ́run nìkan ló yẹ o ṣé bí mi àti wọn lọ sí náà a lọ ra àwọn kankan kí la dẹ̀ bọ́tà sí Àbẹ̀kẹ́ Àdé ọmọ ajé fọjọ́ gbogbo dára bí ẹgbẹ́ kàkà kó mú ẹwà kó fi wà lẹ̀ ó mú ìwà kó fi ẹwà lẹ̀ ó fi ìwà ṣe ẹwà jọ́ra ṣe pé ní ọmọ ṣẹwà tó wá dùn wá. mọ́nù ọmọ nìkan ni eléyìí lọ kọ ọmọ náà you hardly know this kí ni kò tẹ́ fẹ́ ẹ fi kì mí lórí kì mí mẹ́sàn-án àti mẹ́wàá kí ni fẹ́ kí ni fẹ́ sọ kí ni fẹ́ bẹ́ẹ̀ lọ́rùn inú mi dùn pé wọn náà mọ̀ pé pé ìṣàndédé kí ẹ I want to tell you a little story. Go on, Ah. ọkọ mi when um, I just married my husband ìyẹn bàbá ẹ̀ things were very rough ah ọmọ àjẹyàwó àjẹyà débi pé agídí pay. I did jẹ oúnjẹ kan lójúmọ́ tó bá To buy omi pay, ń jẹ́ man. wọ́n jí mi lóòótọ́ ni ó yẹ ká ti jí mi láì mọye ìgbà nípa mi omi la máa mú sùn ẹ̀gbọ́n ẹ̀ agídí ni mo fi róúnjẹ fún lọ sí iléèwé nígbà tó yẹ pé àti èrò rán lọ sí iléèwé aládàáni iléèwé ìjọba ló ń lọ tó bá jẹ́ pé lóòótọ́ ni bùkásọ́kọ̀ máa ń pa àwọn tó jẹ́ pé carbohydrate nìkan ló máa ń jẹ ó yẹ kó ti pa gbogbo wa ní fámìlì yìí ká tó bẹ̀rẹ̀ torí pé gàrí nìkan ló jẹ tá à ń jẹun lé múnú lẹ́wọ̀n nígbà tó lóun náà dé òun bá lóyún ẹ̀ kò ń ṣe pé bóyá ó wù mí kí n lóyún gbà yín náà ó wù láti fi tọ́ èyí tó wà nílẹ̀ gan àti ìtọ̀ àmọ́ àfọwọ́jẹ́ pé a fi oyún yìí ṣẹ́ṣù ni bí búròjú yìí ṣe dé nìyẹn ni oyún ẹ bẹ̀rẹ̀ sí ní gbé wa sọ́lá ah! àbá ní choice ń bàtà bí la máa sọ ẹni kí mi sọ́lá nítorí pé orúkọ yẹn rò ẹ láti gun títa fi bí ẹni orúkọ yẹn náà dẹ̀ ló ń rò ẹ láti gbà tó dẹ̀ ń ro gbogbo wa títí dé sí i ọkọ mi mi ìṣùgbà kọ́kọ́ kábàámọ̀ rí láyé yìí pé mo fi inú mi ṣòro mo fi bí ẹ because you are a blessing to that family. Thank you. àmọ́ ọkọ mi pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo nǹkan ló fi múnú mi dùn. You're not making me happy with one thing. Give me dé ṣàánú shalom, ṣàánú bàbá ẹ̀. Ó dé o, ó yẹ kó owó kò fẹ́, kó lè bímọ. Kí n náà lè ṣe bí fòónù mi nìwọ tó múnú mi dùn. ṣàánú mi ọkọ mi ẹ̀gbọ́n ẹ̀ tó jọkùn ti fẹ́ yàwó ọdún mélòó lẹ́gbàá lọ́wọ́ ara yìí tó bá gbà tọdún mẹ́ta lọ́wọ́ ẹ̀bí akínkínní ni ìwọ ló yẹ kó ṣáájú ẹ̀ fọkọ ó dùn mí nù gbèmí sọ́la. please, I'm sorry. I've made up what you have said. promise to make you happy soon. Please forgive me. I love you. I love you, more. fẹ́ ọ̀rẹ́ mi wàláì mo máa gbé súnmọ́ bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn ń ṣọmọ nàìjíríà náà yes uk ló bèèsì ọ ó máa láìkẹ́ ìyẹn ṣọ́ọ̀jù. o bẹ̀ ṣáà ni pé kò ti láìkẹ́. a ó máa láìkẹ́ tó bá ti accept ẹ kò sí problem because èmi ò ṣàfẹ́ wàhálà because. Hmm. mo ló máa love ẹ kí tiẹ̀ ní náà. ó máa accept your choice. Yeah. Hello. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. Ah! gba five ẹ má ṣe wí. ọmọ ìyá tó wà gbọ́rọ̀ dọ́gbọ́dọ́ lọ sí wọn ìwọ náà yà sínú dọ́là rẹ. má sọ fún mi pé o tàn mí o. ṣé o tàn mí. Kai, get soft. You're not looking bad. Thank you, my love. Thank you so much. Kí ló ṣe ọ̀rẹ́? Ṣé tó bá sọ̀rọ̀ ó máa nà ni? Pé tó wá dákẹ́ rọrọ bí omi ọ̀sà? Nà mí bíi ti báwo ẹ̀rí ẹ̀yin méjì mà ló ń pè mí ìtẹ́ dá tìǹbùlẹ̀ ẹjọ́ máa tanra yín. ọ̀rẹ́ mi jọ torí ọlọ́run kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu torí kò sí nǹkan tó fẹ́ nulẹ̀ tí o sì ọpọlọ wà kìnìún wà infact ìjògùn wà kí ló fẹ́. ẹ ṣe o mi ò jẹ. ṣé gbẹmí ṣẹ̀ṣẹ̀ wá síbí báyìí tí kò ní jẹ anything ọmọ bàbá olówó ó jẹun tì. Ah, ah. kí ló tó fi ń sọ̀rọ̀ báyìí ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń wá síbí báyìí ọmọ bàbá olówó báwo. bẹ́ẹ̀ ni ọmọ bàbá olówó any other ajibade laws in this country is a counterfeit and that's your dad. ẹ <laughs> eh, serious Ọlọ́run ẹyin kí fẹ serious. Anyways, what's good? Oh, let me. I have a lot of cheese for you. And I can't wait to hear. Are you for real? I swear. Hmm. Hello? You are the gate. Okay, come in, come inside. All right. <laughs> Wo ọ̀rẹ́ mi tó bá gbọ́ gist mo ní fún ẹ wà láì wàá máa fọ́ sára báyìí. Yes, come in, come in. Hmm. Mi ò lè wait. Never ah, looking back. How are you? Ṣàlàfíà lè wà. Yeah, yeah, yeah, what's up? Yeah, you can have your seat. You can have your seat. What's up? fine. Yeah, long time. Let me quickly do the introduction. Okay. This is Dekule Benson. Meet my friend Bemisola Lonsin. Kí ni tiẹ̀? Oh. <laughs> Bemisola Lonsin, the only daughter of Otumba Ajibade Lonsin in this country. Oh, the same Chief Ajibade of this country? Yes. Yeah. Wow! He just got nice meeting you. Shower, okay. Oh, Did I do anything wrong? So kí ló dé she ṣe treat mi báyìí? Hmm. I I like this girl. Kí lè lè ṣe tẹ́lẹ̀ fi bá mi bá sọ̀rọ̀? Ẹni tó lórí ò ní fìlà, ẹni tó ní fìlà kò ní máa bá sọ̀rọ̀. dadi ṣe rí nǹkan kan wà tí mo fẹ́ àkíyèsí ọ̀sán. kí ni nǹkan náà. sísá kan kò fẹ́ kí gbogbo rẹ̀. sinasi pé bóyá um, kò lè dá ẹ̀ẹ́dẹ̀ àbí nǹkan kan mẹ́rin bẹ́ẹ̀ àwọn decisions tó ń take and um, bó ṣe ń go about it if we are not careful sir ó máa really affect wa. Mm. Yes. How? Um, from the report tí mo gather mo rí pé Gbémi bẹ̀rẹ̀ sí sack àwọn tó jẹ́ ọkùnrin ní company Yes. Now that particular branch tó ń wà gbogbo àwọn ọkùnrin tó ń bá wọn ṣe mẹ́ pátápátá ló ti sack. Now ó ti wá go as far as pé ó ń bẹ̀rẹ̀ sí replace wọn pẹ̀lú ọkùnrin even àwọn iṣẹ́ tó jẹ́ pé ó yẹ kọ́kùnrin ṣe ń gba abìnrin sílẹ̀ uh, security and co you know àwọn ọkọ yẹn rí bákan lójú mi. <coughs> ayọ̀mídé information tó fún mi ṣé o ti cross check àwọn facts ẹ o dẹ̀ rí gbótọ́ ni. dadi mo lọ síbẹ̀ fúnra mi. Eh. yes. <coughs> I don't understand báwo ló ṣe fẹ́ run organization tó máa ní ẹ eh, ò fẹ́ rọ́kùnrin gbà tó lè pé charity ló ràn. kí ló lè fà á. I don't understand and if care is not taken on a long run ó máa lọ máa tag eh, company pé eh, bí àwọn lesbian ló wà ń bẹ bí kan you know all sort of things mm. àwọn tó tó tó tó tó máa compete náà ló máa sọ. Mm, mm, you are right um, it's okay um, má worry woman máa wọnú ilé lọ́ntẹ̀ I will know what to do máa pé gbé mi fún ara. okay mm? all right sir. okay then. ẹni tá a ní kó ìfara máa ṣàkàwọ̀ ọkùnrin máa replace wọn pẹ̀lú trust àwọn ọkùnrin rẹ̀ ọwọ́ mi. ènìyàn ayé yóò fura. My daughter, you know I love you so much. Yes, Daddy. You know I love you very, very well. I love you more, Daddy ó mọ̀ wípé láti ìgbà tó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí tòsí kò sí nǹkan kan tó béèrè lọ mi tí mo fi dùn ẹ́ yes that is true sir. then kí ló adé tó fi múnú mi dùn. how daddy what have i done. <sighs> Mesala. You went to one of the best schools in this country. Gbogbo ohun tí òbí ń ṣe fọmọ là ń ṣe fún ẹ. O tún kàwé tán. Lára àwọn ilé mi, ìkànnì ẹ̀ ò tún hẹ́dẹ̀. Till now, mi ò rọ́kùnrin kankan pẹ̀lú ẹ̀. Kàkà kí n rọ́kùnrin pẹ̀lú ẹ̀, àwọn tó jọkùnrin tó tún bẹ́ẹ̀ ṣiṣẹ́ ní kọ́ńpìnì ò tún sáàkì gbogbo wọn kí ló dé ṣé ká sọ pé ò tí tó láti lọ́kọ ni àbí báwo. No, Daddy, it's not like that. You won't just understand. I, I mean, I just want to be conscious. Conscious. bá farabalẹ̀, àwìmọ̀ kedere kedere kedere kedere o ló máa rí àní bójú bá farabalẹ̀ yóò rí imú. kedere kedere kedere kedere o ló máa rí imú o. pẹ́ ẹ wo ibi àárọ̀ ibi ọ̀sán kò ní pẹ́ yín ọ̀kan lálùbáríkà yẹ. Bísọ́lá. ṣé mo pé mo ti wọ́n ọ̀nà pé kò má stop mi mọ́ anywhere tó bá ti rí mi tó bá dẹ̀ ṣọ́ra ẹ̀ wàá tẹ́ o wàá tẹ́ o wọ bọ̀bọ̀ yìí jọ kí ló stop mi fún I don't understand wà careful I'm warning you. Bẹ́misọ́lá I'm sorry I'm sorry mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní last time ló fi ń bínú I'm sorry ṣùdẹ̀ rí má jẹ́ kí n parọ́ tán ẹ̀ látìgbà tí mo ti rí ẹ I swear to God Almighty mi rí nǹkan mi rò tí mo bá sùn bá ìwọ ni tí mo bá jí ìwọ ni at first mo ti àkọ́kọ́ rò pé infatuation ni pé bóyá torí pé mo rí ẹ for the first time but I, I discovered it is love ìsìn ni mo mọ reason tí mo fi love ẹ wọn náà wo orin èèyàn tó jẹ look how beautiful you are wá gbé nǹkan fún wèrè that shows that you are a cheerful giver hmm. and you are a wife material jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ mi ò fẹ́ dé ìtẹ́ lásán o. I am telling you before God and man mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó níṣu lọ́kà ni legally please give me a chance in your heart mo dẹ̀ promise ẹ wo bí wọn náà mọ̀ pé owó kọ́ ni problem I am assuring you that to bá fẹ́ mi I will take you to the UK èmi àti UK láti máa spend the rest of our lives I promise you mi lè parọ́ fún ẹ tí mi bá ní ìfẹ́ mi máa ṣe gbogbo nǹkan tí mo ń ṣe. ṣé pẹ́ẹ́sì ni ọjọ́ ti yàwó ẹni ṣọ́nọ́mà ìgbà tó máa wí tán ó ní àwọn kan british àwọn kan america ó wojú ni how many times ló sọ fẹ́ pé mi ò fẹ́ rí ẹ tó bá ti mi má stop me what's the meaning of this. Remisola you slapped me. yes I slapped you. you slapped me. bẹ́ẹ̀ni tó bá dẹ̀ tún súnmọ́ mi màá tún gba ojú ẹ kí ló fẹ́ ṣe fún mi mo ní kí ló fẹ́ ṣe fún mi you are crazy fool. tiẹ̀ lọ́wọ́ àmọ́ àwọn ọkùnrin tó wà ń ta yìí náà ah. àwọn gan ò gbádùn kò sẹ́ni tó fẹ́ má rí inú wọn àwọn náà kàn ṣe rádaràda ní jàre kò sọ́kùnrin gidi kankan ta. I don't understand you kí ló ń gbìyànjú àti sọ ṣé wọn sọ sí pé nǹkan tábúrò mi ń ṣe pẹ̀lú àwọn ọkùnrin dàrú ṣé wọn kàn ń rẹ̀ bọ̀ ṣé wọn sáwọn ọkùnrin ni ìwà tó ń sáwọn ọkùnrin wà tí ò ṣe gbọ́ létí ṣé wọn kàn ń rẹ̀ jẹ́ I don't understand ṣé mi mo sọ pé káàbùrù ẹ̀ máa kànra máa kò jọjọ torí mo kàn sọ tèmi ni o kí n tèmi èmi kò dá sọ̀rọ̀ ni má kànra mímì ṣé mi làbúrò ẹ̀ nàbí kí ló ṣẹlẹ̀. àwọn ọkùnrin tó wà ń ta ọ̀dà àbí. ìwọ́dẹ̀ ẹ̀rọ kọfẹ́ ọdún jókòó sílé ọkọ yẹn. èmi kò wà lọ́kì ni àwọn ọkùnrin ò gbádùn ìwọ náà mọ̀ pé àwọn ọkùnrin ò gbádùn torí ọlọ́mọ kan mi mi n kò sọ tèmi ní èmi làbúrò ẹ ni. it's okay it's okay it's okay it's okay it's okay that's all for me. <laughs> má wọ ọkà rẹ̀ ọ̀ kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí náà má bínú. Eh, má kanra mímì o. èmi ló yẹ o bí mo ṣe láàyè mi àtẹ̀mí àtẹlẹ́dà mi ló kú yẹ bí mo ṣe ń ṣe ìfẹ́ tán ló pọ̀ láyé ènìyàn ni ó fẹ́ ní lójú lè fata sẹ́nu má gọ̀ ẹni tá a ní kó ogún ní lẹ́yìn ẹ̀ẹ́mẹ́gùn lọ ẹni àtúpẹ̀lẹ́ níyàn ìyẹn fi ní gbéra ni gbé bọ́dì rẹ o má dúró dé nìyàn ènìyàn ayé yóò. kí ni nǹkan tó jẹ yó o gbọ́ pé mò ń bọ̀ tó dẹ̀ kò ní sùúrù fún mi tí màá fi ṣe nǹkan tẹ̀mí ṣe tọ́nu ilé wá o ọ́fíìsì mi ló ti wá bá mi o nǹkan tó bá dẹ̀ wù mí mo lè dá lára ah, ah, kí ni gbogbo yẹn láyé ẹ̀ má ẹ̀ fà ṣe bẹ́ẹ̀ mọ́ o láyé ẹ̀ ni mo sọ kò jẹ́ kó rí ẹ pé so kò kò kò mi ò bínú ìyẹn ò tó nǹkan tí wọ́n lè fi bínú sí ẹ̀yìn oníbàárà so mo níyàn tó nǹkan tá a lè fi bínú sẹ́yìn oníbàárà because mo sọ fẹ́ pé mo ń bó dẹ̀ kó ní sùúrù ni. ọ̀rọ̀ tẹ́ sọ yẹn mo mọ ìsìn tó yẹ kí n fún yín. ó lè fún mi. but um, nígbà tẹ́yìn náà fi ojú ta yín tẹ̀ fi rí mm. ìrètí mo dúró ìrètí ẹ mi ṣé mo jọ oníbàárà lójú. a ò jọ <laughs> dáadáa ṣé torí irú nǹkan tó fi dá ọmọ ìgan rude ọmọ kàtá ni ẹ a oníbàárà ó jọ dáadáa ṣé ò gbòwe yorùbá ni àtijọ́ dẹ̀ lòwe yẹn wọ́n ní ìrínisí ni sọ̀ni lọ́jọ́ ṣùgbọ́n láyé tá a wà yìí ìrínisí bàbá pákéjì ayé ni ṣé nítorí pé o dúró kan lọ léfo lóṣì kan ó tún yẹra ẹ wò pápá oníbàárà ni ẹ bó ṣe wà yẹn so for your own information inú ìjọ ìṣọjọ friday tí chief máa ń fún àwọn oníbàárà lówó tá a máa ń fún yín lóúnjẹ kó lọ́ọ́ àkúmẹ̀yẹ ah, tó sún àwọn kan máa ń ṣe tó afọ́ lọ́run ni so tó bá di Friday kó padà wá good day. Uh, anyway for information um, èmi tí mo dúró níwájú yìí hmm. I'm the new chef I mean the new cook nínú ilé tí chief ṣẹ̀ṣẹ̀ gbà. ẹ mi ò I mean chef ẹni tó máa ń dáná tó máa máa dáná fún yín nínú ilé alo gọ o rude o rude o sọ nǹkan ní o sọ chef o sọ cook wọn sọ fún mi pé mi ò gbóyìnbó o tún ṣe wàá padà lọ sí yorùbá kán lè sọ pé bóyá mi ò gbóyìnbó o gbéraga o tó bá rẹni sọ fún ẹ o tún fẹ́ káwọ́ tó wọn béèrè wọ fọwọ́ hàn gọwọ yẹn tí n bá ní fún ẹ ní gbẹkùn mi ó dàbí pé nǹkan ń ṣe ó gbéraga àbí ìrírí torí mi ó bìlí pé mi ò lọ skul kí ló ń ṣe ìwé mélòó ló kà ìwé mélòó ló kà àfìgbà tí ìfisà lọ gba yahoo cook. ẹ má bínú ẹ ṣé mo lè wọlé. Mm, mi sọ pé ò lè wọlé because wọ́n sọ fún mi náà pé ò ń but kó tó wọlé ó ní àwọn exam tó máa ṣe lẹ́nu ọ̀nà bí kó tó di pé wọn náà wọlé cook ló ṣàpèrà ẹ̀ inú inú ìwé cook náà ládìrẹ̀ tí máa fa question jáde fún yín question méjì péré ni what is the difference between male food and delicacy number two kí ni wọ́n máa fi prepare crocodile barbecue. Ah! okay, you know what? I'll mm. give you your answer. Good. But you need to rephrase your question very well. All right. Mm? What is the Relax, relax. All right. Not here. Okay. Allow me in. Let me go to the kitchen. Then you come there and ask me. Then I'll tell you what I'm going to tell. Màá màá ṣe léṣe. Nítorí mi ti show true color fún ẹ lára ṣe ń yá ẹ o. Màá fún ẹ ń gbé kun mi o. Wàá dinú mú gidi ló dẹ̀ ń jẹ́ gbé kun mi o àbúrò pé èrè ìtòrí mọ́ ọ̀pọ̀ nǹkan sọ́kàn olùpọ̀ fi wọ́n hàǹgì mi sígi ibi báyìí pé kí n jẹ́ security ni wọ́n mọ èèyàn tó gbà ni. Mr. Man can you allow me. àwọn awèrè o bí gbogbo lè ṣe tó mi mẹ́ni tó ń ṣiṣẹ́ ń bẹ̀ èmi ni head of service. ah I see. iye èmi ni so eh, man no oh man de la fi ń ṣe nǹkan ní ibi táwa wà this is my empire yeah. So what are you trying to insinuate? Yeah, what I'm trying to insinuate is that give, give me something before you go inside. Oh, gbogbo ẹnu lọ́wọ́ máa fi jẹ́ kí wọ́n máa bá wọn béèrè nǹkan. Oh, ẹ bá ti sọ wọ́n lè ti ń dààmú mi látàrọ̀ tẹ́ ń béèrè àwọn question tí ò bá àwọn mu màá ti fún yín nìkan. Ah, ok o rò pé question tí mo bẹ̀rẹ̀ mi ò mọ mi ni àbí. it's alright it's okay it's alright. food òun ni pé bóyá o fẹ́ mu tea o fẹ́ mu oh, gààrí but meal òun ni ẹ̀bà delicacy ni nǹkan mi tẹ́ ti oh, lọ́gbọ́n sí àwọn obìnrin ló máa ń ṣe ìyẹn oh, fọ́kọ wọn tó ní mọ nǹkan tó ń ṣe mọ́. alright alright just just take it take it. All right. wait gently. Sabine. Uh, uh, I know where I'm going, please. I know where I'm going. Oh, rude. Orí tí ẹ̀mí nǹkan ọbẹ̀. Gbẹ̀mí, Akin tó ní bá rìn, ká má bàa ní sọ̀rọ̀. And I believe we don't hide things from one another. Why are you doing this? I don't understand. How? What are you trying to insinuate? I'm trying not to insinuate báwo. Láti ìgbà tá a ti ń bá ara rẹ̀, a rí ọkùnrin kankan pẹ̀lú ẹ̀. Not to talk of giving a man a chance in your life. What is the problem? Oh wait, is there anything hidden in it? So fún wa, we are friends. At least only ní A problem shared is half solved. Why was so wrong? This is very, very unfair. Tó bá jẹ́ wípé èmi làwọn ọkùnrin ṣe stop ọkùnrin ṣe dey stop ẹ̀yìn. I will be very happy. sí ọkùnrin ẹni tọkùnrin ẹgbẹ́ ẹ̀gọ́ fúnfún that some guy lọkùnrin tó jẹ́ pé tóbìnrin bá rí gan àwọn àgbàdúrà pé kọ́nà fi ṣáde orí òun wọ́n ṣe bó ṣe wù gbé mi lóko ẹnu fẹ́ sí. ṣé mi ò ní gbà ẹ ẹ dá mi lóhùn náà ṣé mi ò ní gbà. ohun ajá dẹ̀ fi ń gbó bẹ́ẹ̀ ni ohun ajá rí tó fi ń gbó yẹn àgùntàn ó fi ṣèrànwó ẹṣin ò níkà o àyè ló kẹ́ṣin lóró ẹṣin ò lágbàájà o àyè ní àyè kẹ́ṣin kẹ̀kẹ́ o ẹ̀ ní kẹ́ máa tàpá. ṣé o gbóyè ti dàrú kí ni gbogbo òṣìṣẹ́ tó mi ò mọ̀ ṣe kankan ẹ́ mo wá jòkó síbẹ̀ yẹn látẹ̀kọ́ kó o dáná wá fún mi mo retí ẹ̀ ọmọ ògbóúnjẹ wá this is one pm ṣé kò yẹ kí n ti jẹ lunch ó gbá wà bíbẹ̀ ó kọ̀ ṣì ó kọ̀ ranù ojú odò ṣì sílẹ̀ mo fún ẹ ní five minutes mi tẹ̀ mọ́ bó ṣe fẹ́ ṣe bí wàá fọwọ́ ẹ̀ tẹ́ ni bí wàá gbórí ẹ̀ sí ni kó yẹn rẹ́dì àìjẹ́ bẹ́ẹ̀ fún ara mi àmọ́ àwọn bàbá wa mọ́nímọ́ní wọn á lọ́mọdé ò mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ ọmọdé ló ń ṣègbè mi gbogbo aládé máa pawọ́pọ̀ la máa máa bá wí ah! nǹkan burúkú ló ṣe kó dìde kó wò wọ́ ṣoṣoṣoṣo kó dẹ̀gbẹ́ létí ah, ah, kì í ṣe ohun tó dáa àmọ́ mo máa fẹ́ látọkọ ẹ̀ kó gbà mí dáríjì ṣùtúbọ̀ ǹjọ́ tí orí ẹ̀ bá bóyá eré kan lẹ́kọ̀ọ́ jọ ń ṣe wàá dọ́gbọ́n máa dọ́gbọ́n máa fi àwọn ọ̀rọ̀ kan wàá máa fi àwọn ọ̀rọ̀ àgbà wàá máa fi bọ́ sórí tó ṣe yìí èmi fúnra mi máa pè tí màá bá wé pẹ̀lú mo ṣe sọ síwájú dáríjì ṣètùwà màá bá wí máa wọlé ṣètùwà. Thank you má ti torí ẹ wá sọ pé bóyá oúnjẹ tiẹ̀ máa tún wá. all right kò sí problem ṣe kọfí díẹ̀ fún mi. all right. Yeah. bọ̀bọ̀ yìí wọ́n ní kó pe flower ó ṣòṣì ó dàgbò ti mú photosynthesis flower ìlọ́ni. torí ọ̀rẹ́ mi oúnjẹ ti fẹ́ rẹ́dì o pẹ̀lẹ́ kúṣẹ́. oúnjẹ olóṣèlú get out jọ get out jọ. bó oúnjẹ òṣùwò náà ló ń sè fún ìyànjẹ ganan oúnjẹ burúkú wo ló ń sè ọjọ́ tó dẹ̀ máa dé bíbà àwa ta jẹ́ kán gba ẹ̀sìṣẹ́ rẹ̀ láì sáwà nítorí pàmì ẹ̀ tó ṣu ẹ wọn ò lè gba ẹ̀sìṣẹ́ mo dẹ̀ differentiate oúnjẹ yẹn fún ẹ lọ́jọ́ yẹn tó bá máa fẹ́ mi lóúnjẹ míìlì ni kò fún mi má fún mi food or delicacy àbí mi sọ bẹ́ẹ̀ fún ẹ mi sọ bẹ́ẹ̀ fún ẹ gbogbo oúnjẹ òun ni nítorí pé oúnjẹ tó bá tọ́sọ̀ gà ló yẹ kó máa fẹ́ mi náà tó bá yẹ pé ẹran méjì ló fọ gàwá fún mi lẹ́ran méjì pọ̀nmọ́ kan ẹran méjì ẹja méjì ẹran méjì bóyá máa ma ṣe lọ nìyẹn wàá dẹ̀ wá jí wá bá mi ní ọ́fíìsì mi láàárọ̀ ìyẹn ní duplex ọ̀dọ̀ mi wàá kanlẹ̀kùn gbagbagbagba ọ̀nàrẹ́bù gàjí alfa ṣe jíire o màá dẹ̀ ni mo jíire ọmọ dáadáa wàá dẹ̀ padà lọ lé pé kí lẹ máa jẹ láàárọ̀ yìí o bá mi tẹ̀bà ṣé ọbẹ̀ ẹ̀gúsí wà tó ní ugu díẹ̀ nínú jẹ́ kí òporoko wà nù ẹ̀ kó dẹ̀ wá bá mi fi rú abẹ́kúta sí òun ṣe rubbish. kí mi wá máa jẹ láràárọ̀. yes. oúnjẹ ti bá fún ọ̀gá yes yes as a head of service i wish you the same. o ò ní làákà ẹ̀ i wish you the same. bó sì lè hùn kó mọ ó kàn dàgbà ni kò sí ọpọlọ kankan ní brain ẹ̀ àtọ́. kí lórí. can you just imagine oníkèmí wa máa jí ẹ bóyá eh. o jíire àbó jíire ó pẹ́ kó tó máa jíire o ò bá gbọ̀nà ọ̀run lọ kò kàn mí. tó dẹ̀ mọ̀ pé wọ́n yín lẹ̀ mímí wà. o ò mọ́nà dá o rúdò mọ́nà dá kò get out. o mọ́nà dá ah, ah, ah, èwo láriwo orí burúkú tẹ mọ́ pa káàkiri náà ah, ah. èmi ìyá yín sùn lọ́wọ́ ẹ̀ jẹ́ ń sùn ẹ kàn ń pariwo orí ibú. ẹ gbà mí ṣùgbọ́n tó sọ. mo gbọ́ mo gbọ́. eléyìí eléyìí torí pẹ́ ni bí parí tòmátò yìí tó ṣàá pẹ́ ni bí ẹja ṣáwá yìí ẹ gbà mí lẹ́nu ti tiẹ̀ ìwọ ń bú èmi ń sọ̀rọ̀ sí èmi. sóòfì síbi gbà ń lẹ́nu ni sẹ́mi ni lẹ́nu ti lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ o tún ti bẹ̀rẹ̀ ó ti tìbẹ̀ kí ló dẹnu lẹ́fun. look at look at the way she's embarrassing me. ó ń sọ fẹ́mi ó ń sọ̀rọ̀ sẹ́mi níwájú títí ṣé o mọ̀ pé wọ́n ló fà á. lọ́nà wo. ṣé o mọ̀ pé wọ́n ló fà á tó ń jẹ́ kíra dáadáa kó máa sọ̀rọ̀ sí mi. you know you, you know that you know that. òní bínú ni jàre. ṣé o pé ìwọ ló fa gbogbo embarrassment ìwọ ló fà á sí mi lára ah. kò sí wàhálà kò sí problem ṣe ti gbọ́ ṣọlá ẹ̀mí èjì bẹ́ẹ̀ ṣe wá yẹn. ẹ má ọ̀rẹ́. ó ń lọ ó ní lọ sí oúnjẹ fọ́ gàrí ìgbà tí eribu tán máa ń fọn okùn tì ló ti bọ́ ọ lẹ́jẹ̀ mọ́ orí oh, bó ti rí. look at this local thing local thing talking to me anyhow can you imagine wo ebi ló ń pa mọ́nàmọ́ná kúnú lé kẹ́ rí oúnjẹ jẹ ẹ̀yin méjì wọn bí ẹkú wàhálà wọn bí ẹkú màá dúró tiẹ ìyá ẹ bàbá ẹ ìgbà tó dé kọ́ lórí mi gbẹ ṣé ìgbà tó dé bí tẹ́lẹ̀ bí python kọ́ lórí mi ṣe rí orí ò pé ìyá ìbá báyìí ò ní dúró wò tán èmi ò ní jẹun èmi oúnjẹ ṣe. ebi ló máa pa ẹ sùn. ba ba ba dadi. ọkọ burúkú tó ń wá kiri yẹn òun ló máa jẹ lálẹ́ òun ló yà wèrè. saka wa wa wa wa jẹ́ ká sọ̀rọ̀ wa. ẹ ẹ sọ̀rọ̀ nínú àgbàjẹ́ra òfu tẹ́ ń dààmú gbogbo ilé gbogbo ilé ń sùn lọ́wọ́ èmi ìyá yín tí mo jẹ́ ìyá yín gbogbo ilé inú ilé yìí mò ń sùn lọ́wọ́ ẹ̀jẹ̀ ń rọrùn sùn ẹ̀ kàn ń pariwo òsì dáradára. ẹ bá sùn ẹ̀rí jíire ẹ̀rí ah. kúure bẹ́ẹ̀ ṣe sùn ẹ̀ náà lẹ́ máa gba bẹ̀ sọdá sódì kejì lọ́hùn ẹ fẹ́ gbójú oorun lọ bí iṣẹ́ ni ẹ̀rí kúure orí bó ṣe rí ó dàbí salama òkòkò. useless bottom shaking by force orí bó ṣe fún un dádó rẹ̀ yìí ó ń gbé yín gẹ̀ẹ́sì ayán tó bá dọ̀là máa tú ìpamọ́ ọmọ ṣe kíni kémi máa ń gbọ́rọ̀ ẹ̀ mo máa ń parọ́ bó ṣe wà yìí. ní ah. padà lọ. sísá fẹ̀tọ́lá yẹn ní ìgbà ẹgbọ́n mi tèmi kò kí n parọ́. yẹ́sì àti tó bá jẹ́ pé ilẹ̀ kan rán ló èmi o ti pa irọ́ kí n tó mìtẹ́ irọ́ ló fi fẹ́ mi ṣe wà Ah, àwọn ọdún tó pa fún mi gbà tó tó sí mi ọlọ́run mọ̀ ẹgbẹ́ mi <laughs> irọ́ ni jọ ẹ̀yin kọ́kọ́ five boy jẹ <laughs> eh. ṣé ẹ̀rẹ́ gbọ́n mi. ẹ̀yin ló ṣe gbẹ̀gbẹ̀ sọ̀rọ̀ ṣe àtìyàwó àtàbúrò yìí mo á jẹ lójú tó bá di ọ̀la hmm? um, by twelve hmm? um, kẹ́ni tó bá ti olùdókòwò fẹ́ sùn kó má lọ dọ̀tún la ọ̀la ẹ̀kọ́ fẹ́ sùn. ẹ ẹ ẹ kú jókòó. Um, man, eh, this is this is so nice. Uh, we really appreciate what it is here, eh, and it, it looks so beautiful, you know. Uh, um, yes, ma, what would you like to eat, ma? Oh, to eat. Although like the old no you be by Elisha. Ọkọ mi gbọ́dọ̀ bó ṣe wà yìí, nǹkan tó jẹ lunch àti dinner, mo ti prepare already. Tébí bá ń pa báyìí kó yẹ ká máa lọ́dọ̀ wa ní kẹrin, àbó fẹ́ jẹun bí, à ń jẹun bí mi ìfọ́njẹ ọkọ mi ṣeré o. Tó bó ṣe rí nìyàbí, èmi kọ́. Kí Uh, kò lè jẹun tábù ṣe wà yẹn. bóyá um, bí question bí mi ní kò direct ẹ sí. Eh. ok um, madam kí ni nǹkan tẹ láìpẹ́ láti jẹ kí ló bá yín prepare. i'm okay please. Um, my princess, you see, um, eh. I'm ready to prepare anything for you. Just tell me what you want, then Malobain she very fast. I'll bring it to you. I beg your pardon don't ever i mean ever in your life pè mí princess mo. Show, show, wa okay what's the meaning of that ka princess eh? ah ilé ò normal sha. Ah, are you normal Show, wa okay sha. Show me ra mi money, mo ní mi ò okay o fẹ́ fi pẹ́sì àná ah sita kí ló ṣe bàbá yìí now. ah wọ́n ní mo wà okay. base wo lele. hàn but ah, mọ́mi ẹ̀yin lẹ fi mọ́tò tí ń base mọ́tò àmọ́lẹ̀ náà. ó oh, rí trash tó ṣe gbé wa ní trash Amẹ́ríkà tó fi ń pòsì fún mi. kí ni ah, ta lele. tá à ń wá. ọ̀rẹ́ mi <laughs> irọ́ o ah, àṣé pé tí àwọn bá yìí wọ́n ní ìwọ̀n àṣé tí àwọn bá sọ̀kù sọ́jà rẹ̀ lè ní ló máa ń bá ṣá ó yá kúnlẹ̀ kó kí mọ́ mi ẹ̀ ọ̀rẹ́ mi ni sọ́ọ̀rì ah, má bínú pé mi ìwọ pé wọ́n ni. ó jẹ́ wá lọ́wọ́ tí ẹ wọ ẹ̀yìn mọ́ ṣé bẹ́ẹ̀ ni amẹ́ríkà náà dùn tó ni. ṣé ọ̀rọ̀ ìlú wa yìí kò tó kíyàn lọ tẹ̀pa sí amẹ́ríkà ah, ó tó sórí tèmi tẹ̀ ti wà. mo tún wá ẹ wá ẹ lórí facebook. sórí oh, tèmi tẹ̀ ṣe bọ́ sílé ńlá yẹn báyìí ah, ọ̀rọ̀ nàìjíríà àbí èlé tá à ń gbọ́ pé wọ́n para wọn lọ́sùn wọn para wọn lọ́sì èmi lọ fọ́ọ̀mì pamọ́ ni mẹ́. síbi tí ṣe òsì kọ́ lọ ń ṣàánú wa ni ah. it's good to see you. báwo ni business ẹ ọkọ àtọmọ ń kọ thank God. well money láti get contact. oh you need it. so that i tell you get in touch after now. Ah, can you imagine. ee sí wọn wà láyé yìí o. ọ̀rẹ́ mi sábẹ́ ọ̀rẹ́ mà. sísẹ́gbẹ̀ máa gbé ọ̀rẹ́ mi. kí ni mo fẹ́ sọ kó fún fẹ́ a máa tún kọ́ntínú láti ibi táwọn èèyàn bá tún wà náà. lórí ah, ọ̀rọ̀ tí ah, mo sọ fún yín. ọmọ àgbà ló ń bọ̀. ẹni tí tó bá ní. ọwọ́ ìná yìí. orí yẹn aláàyè ìbàjẹ́ ìsúnmọ́ ìyá máa ríra níta. that's all. ẹ ṣáà gbọ́ ọ̀rọ̀ ara yín. náà ṣọ́ ah, ìfẹ́ wa sí rere. Um, ẹ wọ ẹ jẹ́ kí n sọ. ẹ má wo nǹkan tó wà lórí tèbúlù tí ẹ bá need anything i need anything débi oúnjẹ ṣé wàá rí drinks ẹ jẹ́ bá fẹ́ kó bá ń pààrọ̀ ẹ̀ no problem i am ready to foot the bills. okay. ó yẹ kí n mọ̀ pé owó kọ́ problem the money is available. yes um, but hey ladies ẹ wò ẹ má jẹ́ kí n parọ́ tán ọ̀rọ̀ Gbémisọ́lá ó mú mi lọ́kàn nǹkan mo nífẹ̀ẹ́ Gbémisọ́lá mi ò lè mọ kó tó fi ń wà báyìí sí ẹ wo ẹ má jẹ́ kí n parọ́ tán yìí tí mo bá jí làárọ̀ ọ̀rọ̀ ẹni mò ń rò tí bá fẹ́ sùn lálẹ́ gan ọ̀rọ̀ ẹni mò ń rò mo wá aṣọ ẹ̀yìn méjèèjì tí ẹ bá lè jẹ́ kí Gbémisọ́lá fẹ́ mi I promise you guys anything tẹ bá fẹ́ I mean anything mo rẹ́dí àti ṣe fún mi. Really? Yes. <laughs> wow. so gbogbo bẹ ṣe ń sọ fún wa pé ẹ̀yin ladies o rí ẹ dress up mo ká ṣe gbá ká ṣe kíríkọ̀ kíríkan ẹ fẹ́ ṣe fàájì fún wa lẹ́nu so torí ọ̀rẹ́ wa gbé mi ni kábàlì bá yín bá sọ̀rọ̀. ọ̀rẹ́ mi why tó sọ̀rọ̀ báyìí náà ah, life is meant to be enjoyed and sampled let's enjoy our life. wọn náà gbọ́ nǹkan tó sọ wọn ní life is meant to be enjoyed and sampled ìgbà mélòó la fẹ́ lò láyé tá mi ṣe fàájì actually ìyẹn kọ́ ni mo fi ní kẹwàá síbí báyìí torí pé mo fẹ́ ṣe fàájì fún yín still torí ẹ̀ náà ni mo nífẹ̀ẹ́ I am in love with her. ẹ má wọrin Mr. Benson you know what our friends are on us now. <coughs> yes kí ló dé ló ṣẹlẹ̀ don't worry our friends are on us ṣe ṣe gbogbo nǹkan tí ẹ bá fẹ́ sìn ló máa ṣe fún yín. are you sure? yes. ẹ jẹ́ má dìkú ṣé mo mímí lè sọ pé ìsìn ìpèdúpẹ̀ ti ra ọtí síwájú wa ti bẹ̀rẹ̀ sí ní mú ìyá ní kí n má bàa yín sùn tọ́ọ̀ ṣe rí gbèmí tẹ́ ń wò yìí èmi rẹ̀ ni mo dẹ̀ wà very sure pé òun ni nọmba one nínú ẹgbẹ́ wọn ó dẹ̀ ti lọ́kọ òun tó ti jọ promise ara wọn ní wípé òun ò ní ní ọkọ mi nílé ayé torí ẹ̀yìn nìkan kọ́lẹ̀ ń toast àwọn tó ń toast ẹ̀ pọ̀ bó dẹ̀ ṣe ń ṣe pẹ̀lú yìí ló ṣe ń ṣe pẹ̀lú gbogbo pátápátá sòkè má dọ̀ọ̀lá ara yín torí ẹ ní ojú tó yẹ kẹ́dẹ̀ fi mọ ìran wò ẹ fi mọ ìran wò. ẹ ẹ mr adekunle ọmọ kan tí mo fẹ́ sọ pé ṣe ẹni máa bèrè àwọn tí wọ́n kàn sọ̀rọ̀ tí yóò ṣẹlẹ̀ lójú wọn ṣe ẹni sọ ẹ má gbòòrò ọ̀rẹ́ mi ti di tìyín látẹ̀mí ìlọba yìí wọ́n kọ̀ lọ tèmi o ọ̀rẹ́ ti tèmi my own friend is your. box office yìí ti ní ẹ̀yìn lọ lẹ́yìn mi àbí. mo ti wò ah, ah, tẹ́lẹ̀. Ah, ẹ má wọrí. nǹkan tó fẹ́ ká tún wò. ìwé yìí ṣe rí sísí gbé mi. Ṣáà lọ sinimá mọ̀ ni. <laughs> Èmi máa dọ́gbọ́n yẹn pé ká kúrò lé màá ni. Mi ò ní plan sinimá o ó lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ ni ìdí tí mo fi gbé yín jáde nílé nìyẹn ká lè ráyè sọ̀rọ̀ privately. sista fẹ ṣé à ń ṣeré ni ìrọ̀lẹ́ pa ẹ ń bá mi ṣeré ni tí mo kí tọba ẹ máa ń sọ pé àlọ ọmọ mo trust yín jàre. ṣeré response tẹ bá fún mi lórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ló máa de tá mi tá a máa dé sinimá yẹn lé ni. ok mo ń gbọ́ o. ṣeré ọ̀rọ̀ kan wà tí ó ń bọ́dà mi mo ti observe for some time now mo dẹ̀ mọ̀ pé inú mọ́mí ń dùn sọ̀rọ̀ in fact inú gbogbo ilé ò dùn sí mi ṣẹ́rí ṣé mo pé mi àti yín a close mo dẹ̀ mọ̀ pé ẹ máa jẹ́wọ́ ọ̀rọ̀ ìfẹ́ kí ni kọ́ náà sì gbé mi kí ló dé tó jẹ́ wípé tí àwọn ọkùnrin bá tiẹ̀ sọ pé hello sister ìgbà tí mi wà ah, sister tó ń lọ lọ́kàn ìgbádùn ní gbòì kí ló dé tẹ́ máa fi ń kanra máa ẹ mọ̀ pé eh, eh, tó bá yánu ẹ máa padà máa rí ẹ ń ṣọmọdé o báwo lèèyàn ṣe fẹ́ máa rì téèyàn bá ń hùwà báyìí eh, kí ni nǹkan tẹ rí gàngàngàngàn tẹ fi ń ṣe bẹ́ẹ̀ ẹ sọ fẹ́ mi. Ah. títa fi hmm, ọkùnrin ṣá so torí ọ̀rọ̀ ọkùnrin lẹ ṣe pàkó tó lẹ́lẹ́lẹ́ lẹ ṣe stop tẹ́tẹ́ pé ẹ lọ́mọ. ewu ni ọkùnrin ṣá ṣé ọkùnrin náà lẹ wá ṣe ọkùnrin ṣá ṣé ó ní nǹkan tí wọ́n ti ṣe fún yín tẹ́lẹ̀ ni ẹ sọ ah. ẹ jẹ́ kí mi tiẹ̀ gbọ́ sí àmọ́ bá ṣe máa yanjú ẹ̀ tó bẹ́ẹ̀ pé náà wọ́n ti ṣe nǹkan fún yín pé wọ́n break heart yín àbí nǹkan kan lọ́ ti ṣe fún yín ẹ sọ fún mi ọ̀nà tí mi bá lè gba advice yín má advice yín ẹ wò ó sísá fẹ̀yìn ó dùn mí o. alọ́rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó ká mi lára ni ó dà pé ẹ̀ tí mi stand in. ṣé mo pé mo ní date lónìí mo cancel torí tí ẹ mú yẹn kí tọ̀. mi láìkẹ́ o so torí ọ̀rọ̀ ọkùnrin lẹ́sẹ̀ mi lẹ́sẹ̀ gbé mi wá síta. kò tó tó ẹ má rọ very sure ẹ máa rẹ tí mo fi ẹ máa wọ̀ ṣe ti ẹ já lọ ẹ já lọ mú. ṣé response question mi ni àní kí ló dé tẹ máa fi ah. kanra máa wọ ọkùnrin ẹ ń ṣe bébí náà ẹ ṣọmọdé náà ẹ tó ẹ tó wà ní ọkọ náà. títẹ̀ ká tẹ̀lé yín jáde tí bá mọ̀ pé question tẹ fẹ́ bí mi lélẹ̀ yá ah, àánú oh my god why. sọ̀rọ̀ mi ah. ò lé sí. ṣé a lè máa lọ àbí kí bọ́lẹ̀ kí n padà sílé ṣé a sì. a kò ní ìdìkẹ́ bọ́ọ̀lù máa lọ lè jà lọ sinimá. a lọ sinimá mọ ó bẹ ta ẹja lọ ní kí ni. tí báwo kíkọ tẹ́lẹ̀ fún mi lẹ́yìn mo ní tẹ̀lé yín kí ló kọ́ mi ọkùnrin. ẹ̀yin náà láìpẹ́. time ẹ̀ kọ̀ọ̀kan báyìí náà ni ayé wo lèmi ní. <laughs> but daddy ṣé ẹ̀yin ò rí pé program yẹn wà interesting. oh yeah it is <laughs> they are very very interesting uh, but um, madam <clears throat> ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ sórí lọ́la mo máa fẹ́ kó dress gorgeously kó look your best because tomorrow hmm, a máa ní àlejò pàtàkì we are going out. outing wo mo lámọ lálejò lọ́la ni mo sọ. miss kọ́ikọ́í kò sí outing kankan yín tó bá ní kẹ́ ṣe ní kẹ́ ṣe so tomorrow look your best to await the visitor coming tomorrow we have an august visitor tomorrow so look your best and stop asking questions. no problem the father tell me make he dress well i'm going to dress very well tomorrow i mean i'm going to wear my best clothes tomorrow but after them i'm a lost cinema pẹ̀lú mọ́mi me too n tá àwọn yìí kọ́ eléyìí ò ṣe mí ní sinimá eléyìí ti tẹ́ mi lọ́rùn. mọ́mí ṣe sọ pọ́sùn your dad is old school. no i am i am i'm okay with that. tó bá tó bá fọwọ́ ẹ̀kàn mi tó bá fi ọwọ́ ẹ̀kàn mi nǹkan tó máa fojú ẹ̀ rí. mo jẹ́ ti try láti explain fún ẹ pé ọmọ school mi lẹ́yìn. ẹ ṣe kí ni kò gbẹ́ nẹ́tọ̀n onínàbí òṣì what's that èyí máa náwó for you, my raṣọ fún yín i will do everything and you will pay me back with cheating. Baby, I was Fear God. I was not, come, come, I come, on, cheating on you. Ṣé possible kí níbi tó wà? Mo mọ tí wọ́n gbé ọkùnrin wá bẹ̀rẹ̀ kò possible ní ọmọ school mi lásán ni just try to understand. I'm on school ẹ̀rọ máa ṣe kí alone in bed. I'm on oh school I'm on school. Try láti trust me. Ẹ eh, Ẹ eh, eh. Trust me, mo lè fi anything, mo lè fi anything búra fún ẹ, kò sí kò tó fi mi Trust. Kí ni me, you know. If you touch me, if you touch me, okay, get down my car. Get down from my. Ṣé bẹ́ẹ̀ ni mo ra mọ́tò fúnra mi? Mo ní kó bọ́lẹ̀. Bọ́lẹ̀. each other. kẹtì láti gbogbo owó ibi nìkan ní díẹ̀ náà ọlọ́run bó ṣe jí mi ṣé ìkórira ní kápẹ́ lẹ́yìn mú àbí nǹkan mi God why me why me ó ṣe jẹ́ mi ó ṣe jẹ́ mi àmọ́ I'm just I'm just gonna just let me know. ní gbogbo yẹn èmi àti ẹ̀ máa wà nù lé wàá fẹ́ gbé oúnjẹ wá fún mi mo sọ fún ẹ pé ẹni tó bá ti máa gbé wá fún mi kó jẹ́ meal má gbé fúdù wá fún mi. kí ló ti wà aggressive báyìí náà anytime tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ wàá máa pariwo wàá máa why can't you just be calm for once. kí ni reason mi ṣe ní wà aggressive kí ni reason ngbà tó gbóúnjẹ á fún mi lánàá tó dẹ̀ wípé ọ̀rẹ́ mi o ó ti máa ẹnu ẹ ti máa fẹ́ máa wà wọ́tìrì ok jẹ́ kí n mú nǹkan lọ fún kó fi panu kí ló tó ṣe bá mi wá bọ́ọ̀lì àtẹ̀pà ọkọ bá mi wá iṣu sísun àtẹ̀pọ̀ òun lọ gbé idiot kan wá wọ́n wọ́n wá gé tomato àti àlùbọ́sà idiot kan sórí yẹn báyìí òun gbé bọ̀ fún mi so ìyẹn mo jẹ látàánú báyìí nsìn mo ti fẹ́ ya gbogbo gbogbo gbogbo intestine àti eh, sparogera nínú mi kúrò. you are a low cabbage low cabbage ìwọ ọbọ ẹ so gbogbo ṣe máa ń ṣú ara ẹ tó máa ń sọ pé ìwọ kan ọmọ èkó ìwọ kan igbá ìwọ kan àwo aṣọ ò tiẹ̀ jà aṣọ ò èmi fún ẹ ń pizza ò ń pè ní kíní kan tó ń ṣe pẹlẹbẹ o ò mọ pizza pizza tó yẹ pé bọ̀dá Yọ̀mídé ló fún mi lánàá tí mo jẹ èyí tí mo jẹ kù ni mo mú wá fún ẹ nígbà ìwọ náà ọ̀rẹ́ mi gàjí o kí ìwọ náà jẹ bẹ́ẹ̀ kó bù láńbẹ o wá débi báyìí sí òun bú mi. gẹ́rà ta ló sọ fẹ́ kí mi mọ pizza ta ló sọ fẹ́ kí mi mọ pizza kò ń ṣe pé bóyá mo sọ fẹ́ pọ́ mo èkó gangan ni mo gbé èkó mo ti lò bíi twenty five years bóyá wà á gbàgbé gbàgbé ta ló sọ fẹ́ pé mo mọ pizza mo mọ pizza dáadáa mo mọ kéje pizza gan kí ló ń ṣe ah kí ló ń ṣe yes mo mọ wàmáṣà yes. ah mo fọ́ ọ mo kú o. gbogbo ẹ̀ lámọ̀ kí ló ń ṣe. you are local too. You are local too. Local bitch. Local bitch. You don't know pizza. Get out. You don't know pizza. Get out. Gbọ́ gangan ní local. Tẹ̀wá ìrùtà ló ń bá wípé local. Omo kí ló mọ̀ tó mi? Kí ló mọ̀ tó mi lẹ́kọ̀ọ́ táwa wáyé? Èkó táwa ti gbé for the past twenty five years. Kí ló ń ṣe? Ká kàn ṣe twenty five years in Lagos. Ká máa ń kà ká dẹ̀ pé kí ló kọ tibí. Àlàyé kí ló ń ṣe? Kò get out. Ta ló sọ fẹ́ pọ̀ ọmọ Èkó? Èmi ò ń ṣe ọmọ Èkó o mo gbé èkó ni idiot ìmẹ̀kọ mo ti wá idiot. Williams Williams uh, sir. how are you. I'm good. Ah, báwo la tẹ́gùn lu ẹ̀. I'm manager. <laughs> àwa náà tó padà bá ń àwa náà manager. pẹ̀lẹ́ gbẹmí gbẹmí. Yes, Yeah, that's Williams. Mm -hmm. Hi. Um, hi tí o tí o olú yàn báyìí bá fẹ́ bá kẹ̀ tó bá fẹ́ dáhùn lọ́wọ́ how are you how do you do ẹ o sọ yorùbá ẹ ká sọ kó lè mọ̀ pé akọ ẹlẹ́ àgbẹ̀ kọ. jẹ́ kí n bílẹ̀ out jẹ́ kí n tiẹ̀ bílẹ̀ out sórí téèyàn bá ṣe ìríra yàn bẹ́ẹ̀ tí ọwọ́ ò tí ì wọ́wọ́ ó ṣe é ṣe kí kíkíra ẹni kó rí bẹ́ẹ̀ <laughs> sórí Williams sí wọn wò yìí ọmọ gidi ni àti mọ́nítọ̀ ẹ̀ ti pẹ́ Oh, she at UK, lady. And he has a good job. A good very, very good job. Responsible. Oh, yes. <laughs> so, um, <laughs> eh, me àti mọ́mí ẹ̀ á fún like láyè tomorrow. You <laughs> tún mọ́ra Exactly. dáadáa. Ah, all right. Enjoy yourself. Mọ́mí ẹ̀ kọ́ àlejò. ah. Ah. My ah. beautiful queen. How are you doing? You're looking so radiant and cute. Hmm? Um, I'm seriously um, sorry about you. Actually, I came home for something. I just got back. Look at your skin. Show! Show! Are you mad? You slapped me. Who brought this mad body into this house? She won't be having any long Are you crazy? You're touching me. Show up! Show up! Baby, look at me. Wà fún mi létí ni. Let's look at this fool. He's not touching body. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo jọ bèbí lójú ẹ̀dùn ọmọ Ibi tí mi ò kò rí. Dádì ló wò fọ́ létí. Ìwọ ni mo bá sọ̀rọ̀ pé ní. Dádì mi ò dádì mo fọ́ létí. Mo fọ́ létí. Bí shut up. Pẹ̀lú gbogbo bí mo ṣe fojú sọ, fi ara sọ, fi gbogbo ẹ̀ sọ fún ẹ, o tún pàpà disgrace wa ni. Can you imagine? Jọ́ pé mi kí ni problem? I don't know. Dádì náà kí ni ìṣòro ẹ̀ gangan náà? Ah! Ṣọ́ mi èṣù ni? Kí ló ń jọ lọ́wọ́ tó fi jọlẹ̀? Kí ló ń gbọ́ ẹ̀gbẹ́ nìkan ìdán? I don't know. Kí ló ń gbé tó ń gbin? Ìwé ìrọ̀lọ́wọ́ lọ́ka tí ọkọ̀ ọ̀kadì. Dádì náà ṣé àkọlà bí àrè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? ọmọ yẹn lẹ́nu lẹ́nu ó gba létí tó ètò tó kúrò ẹ̀rọ àṣẹ ọmọ tó kọ́ lére kọ́kọ́ kí ẹ̀ mọ́lẹ̀ kọ́mẹ̀ sọ̀rọ̀ kọ́mẹ̀ sọ̀rọ̀ síbi iṣẹ́ o irú ẹ̀ ló fi ń ṣọ́gẹ̀tì wèrè ní ẹ ìwọ tó ti jẹ wèrè. kó má tàpá wo inú mi mo mọ̀ inú mi mo mọ̀ inú mi mo mọ̀ ìfẹ́ tọ̀pọ̀ láyé ó ẹ̀ fúnra ṣùgbọ́n ó kúrò kò lè kó yànjọ. ẹ wá ìwà o. mo ní appointment pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. kí ló dé òòkì òun lórí mi òòkọ̀ tiẹ̀ níròrí rárá bó ti wù kó mọ ìròyìn pínpín nígbà òòkọ̀ tiẹ̀ ni ẹ kí ni ìṣòro ẹ̀ gangan ni abẹ́ ẹ sọ ní kọ̀kọ̀ abẹ́ ẹ sọ ní bàbá abẹ́ ẹ ṣe lóníjà abẹ́ ẹ ṣe lẹ́lẹ́rìn abẹ́ ẹ ṣe lọ́yàyà pẹ̀lú ẹ̀ náà kò tiẹ̀ sí ètò bẹ́ẹ̀ lára mi ẹ jọ kí ló ṣẹlẹ̀ kí ló dé tó tiẹ̀ fẹ́ múnú mi dùn mákọ̀dé ìdílé jókòó ń bá mi màdé rò ah, ah, ṣé èmi ni mo bí ọmọ ìyá àbọ̀pàrọ̀ ọmọ ìlọsibítù àbí mọ̀ pé mi ìrìn ìkùnrin àìbá ní pé bí amúgbóyún ẹ̀ wá láti ta tó gbogbo gbàgbà mímì tiẹ̀ lérò ohun sùn wákọ̀ máa ah, ń gbà àbí wọ́n pààrọ̀ ọmọ ilé hospital torí bí tó ti níwàkiwà tó tó wù yìí èmi ò mọ̀ o torí mi ò rí mi níwà burúkú bàbá báwo dẹ̀ ní kébékèbé lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀ ò yé mi rárá ni o torí o ṣe títí títí títí títí tọ̀ ogún àbẹ̀ ò pa jẹ báwọn ọmọ mi báwọn mo ṣe pa jáde torí kò yé mi ṣé mo gún wọn lọ́bẹ ni àbí mo ṣá wọn ládàá torí ṣe ẹ sọ pé mi mọ padà di ẹjọ́ má jẹ́ káwọn ayé sọ mí lẹ́nu o torí mi ò mọ bóyá jẹ́ ẹ̀ ẹjọ́ o. lẹ́nu tiẹ̀ irú ọ̀pá bàbá tiẹ̀. ibi ìkọlàjọ wà lọ́jà ilé omi kọlàjọ wà tí wọ́n bẹ́ẹ̀ fẹ́ fún títí títí tó fi gbẹ̀mí lẹ́nu ẹ̀ dá mi lóhùn jọ̀wọ́ ọ̀tún ẹ̀ tọ́ ọmọ tí mi ìfẹ́ tọ́ ẹ dá mi lóhùn tí wọ́n ní kó ṣùgbọ́n gúdádì ẹ̀ lọ́bẹ̀ẹ́ nítorí pàtó wá gún lọ́bẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ló fún ní ẹ̀sà tán àbí torí pé abẹ́ abẹ́ kò etí wọn wọ́n gbọ́ jọ kí ni problem ẹ̀ gbọ́dọ̀ ṣọ́ọ̀bì èṣù ni àbí kan mi wà nínú ọ̀rọ̀ ẹ láti ọjọ́ tí mo ti bí ẹ̀gbọ́n ẹ̀ kò bà mí nínú jẹ́rí ṣé báwo sọ pé gbẹmísọ́ àlọ́ orúkọ ẹ̀ orúkọ ẹ̀ lọ́rùn ìdílé yìí orúkọ orí burúkú yìí náà ló tún fi pa àbá ẹ̀ jẹ́ orúkọ tó fi jẹ́ kí ni wàá dùn ló fi bá ló fi sọ ìbànújẹ́ òkú ìbànújẹ́ sínú fámìlì kí ni problem àbí tó ń pè mí mo bẹ́ẹ̀ dé létí wọn mo káwọn fámìlì bàbá ẹ̀ má lọ́rọ̀ sọ sí mi lájẹ́ bẹ́ẹ̀ pa ó lè torí ẹ̀ jókòó lóko tiẹ̀ ronú kí ló dé kí ni mo ṣe fún ẹ ṣọ́ wá pa mí ni ẹni tó wá gbọ̀rọ̀ ò torí ẹ̀ jókòó kó gbé kó bú igbá orí ẹ̀ kó ṣì kalẹ̀ báyìí kó kú ọ̀rọ̀ sí i kó tiẹ̀ bá rẹ̀ sọ̀rọ̀ ó tún ṣe lágálágá ọ̀ṣẹ́ kó kókó káàkiri lulẹ̀ tani máa fọwọ́ lálẹ́ fún oníyà mi mọ̀ mi dẹ́mi lóhùn. ẹ wò mọ́ mi èmi mo ní láì mi ìkó tó bá dẹ̀ wù mí ni mo máa fi ṣe. ọ̀rẹ́ mi á sọ bó ṣe máa live life ẹ̀ fún ẹ. By God, I will tell you how to live your life because I will not give up for trouble. ìmọ̀lá ti wá dẹ́mi lóhùn ibi ló ti wá bó jẹ́ kí n sọ fún ẹ kò sí ọgbọ́n nǹkan tó lè dá lẹ́yìn ọ̀run torí ò mi ò ní òkè mi lẹ́yìn ọ̀run àfẹ̀mí ìyá yìí kò lè sí òun lè bàbí lórúkọ jẹ́ òun lè bàbí lótú jẹ́ nílùú yìí kí ni kọ́ńtínà kí ni ìṣòro ẹ̀ gbọ́dọ̀ omi lè ṣu ni àjọ̀dún gbẹ́nu ẹ̀ ni. ẹ wo mọ́mì ikọ̀ tó bá wù mí mo lè fi láì mi ṣe ikọ̀ tó bá wù ìgbà tó bá dẹ̀ wù mí mo lè ṣe nǹkan tí mo bá fẹ́ ẹ jọ torí ọdún àwọn ìmọ̀ nìmi lára ṣé yọ̀kọ́ làwọn ọmọ dání tàbá wọn sista ṣé wọn ò gbélé ayé ni ṣé dandan ni kí n lọ́kọ ni ṣé dandan ni ẹ jọ ẹ má ní láì lára wọn tún dúró dè mí mi ò ní tán. Ah. Ah, ah, you won't work out on me. ẹ má pàdé mi mo ní láì. bẹ́ẹ̀ sọ́la you won't work out on you. ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni ṣé ò ní dá mi lóhùn. alákìsà ẹ̀ tó ń jó lóru ilẹ̀ àtó mọ́ lọ́la tó bá ti ṣe tán tó bá ti sunkún tán kó nu ojú ẹ̀ ló wá jọ. Oh my goodness. gbogbo kìsìnì tí èrò tí èrò tó bá rẹ̀. ìwé ló wá fi lọ. ọgbọ́n gbé lọ. lọ gbé gàjí fún mi. ọmọ bàbá ẹ̀ ni mo jẹ́ àjù méjì lọ́wọ́ just tell me nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí i kí nǹkan tó bá jẹ́ just let me know just tell me. ṣe kí ni omi ìgbé kò ṣàlàyé fún wọn náà kí wá ló lè ṣe hmm. bébì kó má jẹ́ nǹkan tí mo rò ó. má bínú mi mọ̀ pé àbúrò ẹ̀ ò ní boyfriend so kò lè má bínú jẹ́ kí èmi kọjú mọ́ fíìmù tèmi ń wo èmi mo dá sọ́rọ̀ ẹ̀ increase volume. wọ́n ti wá rí fíìmù. Ah, bàbá yẹn ló gbowó yẹn. mo kò. Uh-uh. má wà lára lẹ́wọ̀n yìí. kí ni o <laughs> ní mo sì wú àṣẹ òun ló gbowó. ẹni <laughs> wo sọ bíbí kan fún wa yìí. dídé ni èkìlẹ̀ fẹ́ jẹ. kílẹ̀ ẹ̀ sọ. ǹjẹ́ hmm, kí èèyàn gbádùn nǹkan tó yàn bẹ́ẹ̀. big bèrè lọ náà. ǹjẹ́ mi ò ń bèrè lọ àmọ́ àwọn oúnjẹ sọ nǹkan mi listen just listen. you have to keep trying please you try again. báwo ṣe wọn máa try number tuntun wa switch off àti wọn náà gbọ́. number to call is off. Please try again later. Babe, I think something is wrong with me. Something is wrong. O lè máa pe nọ́mbà yẹn kó máa sọ up now. Something is wrong. Yeah. Something could be wrong. So kí ni nǹkan náà máa ṣe báyìí? Yeah, confession of Halloween. That's better. Okay. Tọ́lá ní No, no, I'm wá Okay. Ó yá jẹ́ ká wọ̀ ní lọ. Ẹ ṣe máa ń pe nọ́mbà yìí láti dojú ọdún wọn máa sọ sí ìjọ. Tẹ́lẹ̀ mi. Kò lè ní nọ́mbà méjì náà máa ní lápapọ̀ sórí ọ̀dà mi. Ah, ah, gbé mi, ó fọ́nì gan-an. Sotori bọ́ rẹ̀ ń sìn ló ṣe déjúmọ́lé ló ṣe wá a pè títí your number was switched off why. ẹ wo ẹ̀yin girls ẹ kò ní understand mi mi mọ̀ kò kàn ṣe ń bí kí lọ fún outing kankan bí kí n kàn máa wà indoor twenty four hours tí bá ti jí máa ṣáwà máa wá dúró síwájú mirror máa máa ṣe makeup bá ti ṣe makeup tán máa máa jẹ́ra mi wò báyìí. I'm pleased with that. Láti àlẹ́ bá yẹ describe mi gan ọ̀gbọ́rí. Wá ná nǹkan tó ń sọ fún mi sìn ni pé wàá kàn jí wàá makeup wàá dẹ̀ dúró síwájú mirror. Ìyẹn wá ní fàájì tó yẹ kó máa ṣe ìyẹn ti tẹ́ mi lọ́rùn kókó omi kíkan lọ fún any outing ṣé bí mo rí call everybody oh i just don't feel like going out. ìmọ̀ àti ṣọ́tà yà pé títí títí tí nọ́mbà ẹ̀ wọ̀ switched off ah, but why are you doing this ó yẹ kó múra kó jáde kájọ ṣeré ìnù kó gbé bọ́dì ẹ̀ gbogbo kíní kò tí àwọn ọba yẹn máa ń ṣe é náà ọgbọ́n wọn máa dọ̀lì ah, ọmọ bẹ́ẹ̀ mi ò dọ̀là rẹ̀ wọn kò tiẹ̀ lé ṣorí sìn tabakuro ń bí báyìí à ń lọ club straight ni. straight up. so kò wọlé kò wẹ̀ kò kó nǹkan sókè kò ẹ bá ní ẹ mi mà lẹ́nu ẹ kí ló ṣe yà. in fact gan ṣótayọ gan you know ó yẹ ká jọ wá bíbá ẹ ni so bóyá gba kọ́ ni ọmọ ọmọ sáré já pa ọ sáré lọ mí èkó kò yẹ so a máa at the club bóyá ó yá jẹ jíjẹ ah wọ́n ah, máa jọ lẹ̀ yọ yẹya ní sísìnsìnsìn. kí ni kí ló ṣe báwo ló ṣe ń ṣe ẹ̀ kí ló dé kí ló dé. I'm talking to you talk to me. ẹgbẹ́ mi kí ló dé kí ni mo gbà lọ́wọ́ yín mo ní mi ò lóyún kí ló dé kí ló kí lè fẹ́ gbà lọ́wọ́ mi kí lè fẹ́ kí n sọ ṣé bí mo ní life mi ikú tó bá wọn mi rẹ̀ lè fi ṣe why. keep quiet ṣùgbọ́n mọ́ṣá ṣé kò tó sọ yẹn ṣó make sense ẹ̀ bẹ́ẹ̀ life èmi mọ́ ni mo fi ṣe èmi mọ́ ni life mi kò tẹ̀ sí kò tó kàn yín bẹ́ẹ̀ ẹ tí mo lóyún fún ọkàn yín tí fẹ́lẹ́ sọ pé mi ò lóyún mi ò lóyún náà nìyẹn. ṣé mi ò bá sọ̀rọ̀ báyìí ò sọ̀rọ̀ báyìí ẹ́ tí mo gbá ojú ẹ̀ tálẹ́ gbẹ̀rù lè e lọ tálẹ́ gbẹ̀rù lè níwọ̀ ìwọ́n ta bílẹ̀ e? pé bóyá ọmọ tó yẹ pé yẹn pé fine ò láìka ọkùnrin ò ṣìlànà ò ṣòṣì káàkiri so wà ló gbẹ tó lọ ìlú òkúrọ lóyún mẹ tó lóyún fún you are yourself thank you you are disgrace to this thank you You can't bá me mi mo lè fi láì mi ṣe mo ti sọ fún ike bá lóyún fún kí ló ṣe fún yín. aláìlú so ọmọ mi bí àwọn náà ti wà ní àṣọ because àti ń disturb rẹ láti ènìyàn àti ìwọ náà gbogbo ẹ kò sí ètò oṣù ẹ̀yẹn fọkọ ní boyfriend wọn ọkọ wálé ṣàánú mi ẹ ha hu àti ẹ dọ̀tí torí màá sọ fọlọ́wọ́n gbàdúrà yìí. dàgbà rí ní káàárọ̀ oníwàrà bí o àyínrọ̀ òkú yẹ kó sọ pé oníwàrà bí ẹ káàárọ̀ the most important thing ni wọ́n ṣàtúnṣe wàrà wa the most important thing ni pé àti dúpẹ́ òun kò dẹ̀ sí bóyá fẹ́ lóyún tí ọkùnrin ìbá súnmọ́ definitely dídá tó fẹ́ nìyẹn lè jẹ́ ká mẹ́rin tó fẹ́ ikú mọ́ ọ̀tún ti bọ́ sí tó sí ọmọ mi dá bóyá tí wọ́n bá bá sọ tẹ́ bá jọ sọ lédè ara yín bó ṣe wáyé yín lédè ọmọ ọ̀sìn bóyá gbọ́ sí ẹ ó ti sún mi. mọ́mi mọ́mi àgbàyànjà àti ìbíbí àti bèrè lọ́wọ́ ẹ̀yìn àtàwọn ọ̀rẹ́ mi tó kù ọ̀rẹ́ mi dà mí lóhùn nínú wá ti ẹ̀dùn kó lóyún fine ó kì í ṣe bébì mọ́ bọ́ ah, tí ẹ̀ gist wa àrọ́kùnrin mú ẹ rí so let's know káti ẹ̀ mẹ́ni tó jẹ́ gbẹ́njọ́ ni kò tiẹ̀ dáhùn kò dá wa lóhùn. ṣé kò ṣe eré mímọ ṣé rárá ni àfin tó jẹ tẹ ẹ ọmọ mi tó bá tẹ tẹ máa mú wálé. ṣé rí Uh, who is there coming? The door is not locked. Saka. I can lend you. Ibo ló ti yọ. Àǹkẹ́. Táwa. Àǹkẹ́. Irọ́ ni. Àtàwa. Ah, ah, Àǹkẹ́. Owó mi ṣe mọ̀ nípa ẹ̀. Ọ̀rẹ́ mi mi ah, ìgbàgbẹ́. Oh Kí ló dé òpè mí náà? Ó náà ni mo ṣe òkúrò lójú tẹ́tì nígbà yìí. Adé mi, where did you spring out from? Ọkọ̀ dídí lọ ò dágbére, orúurin wo nìyẹn? ọmọ yìí ọmọ burúkú ni ọmọ yìí o ọmọ yìí lè sá lọ o tiẹ̀ dágbére o ṣẹ́yìn à ń pè ẹ́ ògbé fún that's not fair now. àǹkẹ́ ṣé ìwọ ọmọ tó ń bá sọ̀rọ̀ ni ó mọ̀ pé first born mi nìyẹn ẹ̀gbọ́n ọmọ tó jókòó yìí nìyà. ọkùnrin mi lè ṣàkà o ah, ọkùnrin sọ fún wọn. kó pa sáà. òótọ́ ni wọ́n sọ mọ́ mi. I was once a cook in this house. I was sure. What you send you back. I want to as a cook. <laughs> bá pẹni síbẹ̀ ká kó sọ fún pé no mi ò ṣe ìgbà tí ló fi ń dá wọn lóhùn gbó jẹ́ ká wọnú ilé ká lọ ṣe kó fẹ́ ṣe. dúró tó ti torí obìnrin ló fi wá sọ̀rọ̀ ẹ̀dín cook lọ́dọ̀ ọ̀rẹ́ mo ti wá change orúkọ ẹ̀ sí Saka. mọ́mí Saka ló lóyún inú mi. ó ìwọ bólódà. mo lọ gbé kúlà lọ́dọ̀ gateman ni mo lè fẹ́ dá padà sínú ilé ọ̀sán mo sábà ní ìjà. ṣé Show mọ drive. díẹ̀ díẹ̀. straight question ni ṣé o mọ drive. Ah. mo ń try díẹ̀ díẹ̀ mi fẹ́ kí n lọ kàn lọ disappoint. gbàgbàgbàgbàgbà mi lọ mo jáde. ẹ jẹ́ kí n bọ́ apron tí mo wá sí kúlà. drop kúlà yẹn wà ló máa bọ́ apron ní mọ́tò ó yá ó yá ó mo ń bọ̀. today. No waiting, making money means something. Ìbámu gbógun láyé máa ti gbèké forty seven wá. Mo ti Drink more, drink anything, drink everything okay. How are you doing all this to yourself? Obìnrin láìkí iṣan ọkùnrin wá dúró ọtí tó ti wù. Ẹ fífẹ́ para ẹ ni. Fífẹ́ para ẹ ni. I plan to drink every drink every drink that is yes. every every drink that is everything. You can't. It's enough. Enough is enough. Please. Bam. my Bama, my babe. Um, Mama, please come. How much is that bill? Watch. 5,000 naira. Bring your cash. Please, David. David! want to do? I, I'm not drinking, I'm okay. Need more. It's not alright, please. I wish I could drink every drink I... Not another man. ohun ajáde fi ń gbó bẹ́ẹ̀ ni ohun ajáde tó fi ń gbó yẹn àgùntàn ó fi ṣe ìrànwọ́ ẹṣin ò níkà o ayé ló kẹ́ṣin lóró ẹṣin ò lágbàájà o ayé ni ayé gẹ̀ẹ́sì kẹtẹ òwe ní kó má tapá wo inú mi mo mọ̀ inú mi. èmi ni mo wà responsible fún oyún gbé mi and that is the reason tí èmi àti mọ́mí mi àti àbúrò mi ta ṣe wá síbi báyìí lálẹ́. àdúpẹ́ ṣe rí mọ́mí nǹkan tí ẹ mọ̀ nípa mi lónìí ẹ mo máa sọ fún yín reason tí mo ṣe kanra mọ́ àwọn ọkùnrin tí mi fẹ́ fi rí ọkùnrin kankan nínú life mi. ẹ pẹ̀lẹ́. ó tutù ó wọnyín ẹ dì mú dáadáa o pẹ̀lẹ́. gbé mi kò ra gálà sísà ní mú gàǹjẹ gálà ni. mọ́mí ẹ fún wa gálà. ó tó dáa. Professor Tope for the next governor. Ẹ fún mi ní bí àwọn ta. Jíde máa fún yín lọ́wọ́. Wọ́n wo gbogbogbò mo ti máa sọ fún ẹ pé kó má dé iwájú ṣọ́ọ̀bù mi mọ́. Mo máa ní àwọn kọ́sítọ́mà mi lọ ní ó yá wa máa lọ. Máa lọ. Mo mi mo mi mo mi ṣé ẹ mọ̀ ọ́ rí ni àti pé wèrè níwọ̀n aṣọ wẹ́dì ló wà lórí wọn ọkọ̀. Aṣọ wẹ́dì ọkùnrin ló sọ ọ́ báyìí ṣé o kì í wù ní pẹ́? ó jọ blanco mélòó ẹ lọ wo nínú ọ̀nà àwọn èèyàn ti kún bẹ̀ àwọn èèyàn ti kún náà lù náà àwọn cry now loud wá jókè náà stop crying ṣé mo ké ah, ní ọkọ̀ mi pàtàkì láì náà mo jẹ́ àwọn ẹ̀fọ́ yìí. ọ̀sán ọ̀tá mi ṣe máa wá àbí bọ́lá kí làbí bàbá mo kéde pẹ̀lú bí wàá tèmi náà

jíde táwọn àdó de fìyà níbi àlọ́ síwájú bọ́ọ̀lù. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kò sí kọ̀ọ̀kan jàre fọkàn ẹ bá lẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ó fẹ́ yan kúndé ó fẹ́ yan kúndé kí ló ṣe wẹ́dí pẹ̀lú yàn lọ́wọ́lọ́wọ́ upload yìí. níbo àyè àyè kí ló ṣẹlẹ̀. lè ṣe fún ọ yóò dáa o ọkùnrin tá à ń sọ fún yín nìyẹn kẹ́yẹ́ máa rìnrìn kúrin àwọn ìyá yín náà lò lẹ́yìn àwọn ìyá yín. orí ẹ ò pé fún nǹkan tó sọ yìí àwọn wo nìyá ẹ. ẹni orí pé ìyá yín. wọ́n ti máa wá ilé bó ṣe wà. ayé lè wọ́n wá kẹ́ wọ́n bá wá yóò nù ló parí ìrìn àjò tiẹ̀ sí rẹ o ọmọ ló kún tó yìí ọmọ ló kún tó yìí sánọ́dọ̀ mi ló kọ́. olóṣì rẹ. ìwé olóṣì rẹ. òótọ́ ọ̀rọ̀ máa ń gbòòrò ní ṣé gbogbo tó yẹ kó máa tó nǹkan tó yẹ kó gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe wà á dáńsì mo ṣọ́ pé owó máa wá dé ibi tó bá owó ni. ẹ jẹ́ kí n sọ wọn fún yín ṣé rí ní nǹkan bíi after eleven twelve ní alẹ́ àná hmm. ibẹ̀ yẹn ni mo dúró sí mo wá rí mọ́tò kan ó ń bọ̀ ẹ mọ̀ mi lè pariwo tí má pariwo ó máa ṣàkóbá fèmí náà hmm. bí mo ṣe rí tán drop bẹ́ẹ̀ yẹn nìyẹn i'm very sure pé wọ́n ti lọ gẹ́ yìí ni o wọ́n ti fi ṣoògùn owó ṣé ní gbogbo ilé ìtẹ̀wọ̀n láyẹ̀ yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ o ṣé ní tìsàlẹ̀ náà kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ bó ṣe wà. ó ga o ayé àwọn ọkùnrin mà ní da o. ọkùnrin èké. Ah, ah. It's not enough reason. It's not torí wickedness àwọn ọkùnrin tí mo rí ni mo ṣe decide pé mi ò ní marry because mi ò rò bí àmọ́ mi máa lè cope but ó ti ó ti pọ̀ jù but ìgbà tí Saka wá wọnú ilé yìí òun ló change mindset mi pẹ̀lú àwọn ìwà tó ń wò. Saka Saka kí ni gbogbo rọ́bìṣì ni ó yà ó pé ni. mo retí ẹ̀ ọ̀hún ògbóúnjẹ wá this is one pm ṣé kò yẹ kí n ti jẹ lunch ó gbọ́ wà bíbẹ̀ ó kọ̀ ṣì ó kọ̀ ranù ojú odò ṣì sílẹ̀ mo fún ẹ ní five minutes mi tiẹ̀ mọ́ bó ṣe fẹ́ ṣe bí wàá fọwọ́ ẹ̀ tẹ́ ni bí wàá gbórí ẹ̀ sí ni kó jẹ yẹn rẹ́dì àìjẹ́ bẹ́ẹ̀ ó máa tẹ́ kí ni kí ni kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì kí ni rọ́bìṣì kí ni lè tẹ́mi wọ́n bẹ̀rẹ̀ tí mo ti jẹun ok mo ò kọ́ anything ó yẹ kó béèrè lọ́wọ́ mi ẹni máa ń fún ẹ owó tó kó ẹ sí ìsìn. ẹ mọ bí wọn. mi ò bínú mi ò bínú but um, nǹkan tó ń bà mí nínú jẹ́ ni wípé báwo ló ṣe fẹ́ máa jẹun pẹ̀lú nǹkan tó ti sọ sílẹ̀. mo ṣe yọnu mo bí ṣe ṣe ra mi. ó ti kí ló mí pé kí n má ṣe yọnu mo bí ṣe má ṣe ra ẹ. mi ò kí n fẹ́ kí jẹ́ àjẹ́ obìnrin even kó jẹ́ obìnrin tí mo bá máa fẹ́ sílé gan mi ò kí n fẹ́ kí ìyà jẹ ìyà tó bá máa jẹ́ ó pè mí kó jẹ mí tàn kí àjẹ́ obìnrin yẹn mi ò kí n fọ̀rọ̀ obìnrin ma nítorí mo máa fẹ́ kí máa dùn ní please so I want you to be happy always. ẹ ṣe wọn dúpẹ́ o you can't say that now o ò lè sọ bẹ́ẹ̀ kójú ọkùnrin ló wicked eh? yes wickedness lives in the minds of so many men but not all of them are wicked àti bàbá ẹ̀ ṣètàn àtijọ́ tó ti wà nínú ilé tí wọ́n tó ti bí ẹ sínú ilé yìí tó fi dàgbà tó fi pọ́njú tó fi ń jẹ́ tó fi jẹ́ gbémisọ́lá tó gbémisọ́lá ló ń jẹ́ ṣọ́ ẹ́fà rí bàbá ẹ̀ kò náà gbọ́wọ́ ẹ̀ sókè. Okay bí ṣe ní wàhálà tó kó gbọ́wọ́ ẹ̀sùn kékeré náà mi rí ya ẹ ẹ̀gbọ́n ẹ ìbọ́kùnrin ni ibi àwọn ló ń gbénu ilé ẹ̀yẹ ṣé ẹ̀fà rí kóhun àtìyàwó ẹ̀jọ́ níbi ìsọ̀rọ̀ sáni kóhun ẹ̀ láwùjọ tìyàwó ẹ̀ lórí àbí àìmọ́ ìgbà kan ló máa lọ sí flat wọn ṣé ẹ̀fà gbóhùn wọn rí àbí gbogbo ìgbà tó ti gbọ́njú mọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó ti mọ̀ lẹ́gbọ̀n lọ́kùnrin orí kó fẹ́bùrì méjì pọ̀ rí àbí kó gbọ́pọ̀ àwọn obìnrin wá sí mi àwọn ajá torí títí ẹ̀rí ẹ àwọn ọkùnrin pọ̀ àti pé àìmọye wọn ojú kan báyìí ládàá wọn máa ní gbogbo náà kan ló máa ṣe ségesège àdèmí àwọn ọkùnrin mi jẹ́ pé bọ́lá dá wọn tí wọ́n nìyẹn pé kọ́ máa ṣe rádaràda but not all men are the same mẹ́rin láwọn obìnrin náà ó dá tí gbogbo ọkùnrin máa sọ tí gbogbo obìnrin máa sọ pé à irọ́ o nítorí ọkùnrin ṣe báyìí ọkùnrin ṣe báyìí mi ní kankan ṣe pẹ̀lú ọkùnrin mọ́ then àwọn ọkùnrin mi náà wà tó máa sọ pé nítorí obìnrin ṣe báyìí tó gbogbo obìnrin náà kọ́ ló dá aláwọn tó láṣẹ jù náà wà ẹ́ eh, aláwọn tó ní lọ́wọ́ náà wà obìnrin náà ọlọ́wọ́n dá everybody the same ìka márùn-ún yìí kò sí ètò kóhùn dọ́gba so olùwà torí yẹn sọ pé because of that o ìwọ ọ̀fẹ́ ní kọ̀kọ́ ṣe o pẹ̀lú ọkùnrin mọ́ èmi ò burú o ó burú gan o èmi àti ẹ̀dẹ̀jọ wà nínú ilé yìí nǹkan bá dé wà lọ́kùnrin láti kékeré tó fi dàgbà tó yìí kó má dé lè sọ fún mi kó pè mí lémi kan ìwọ kan pamọ́ mi ò kọ́ bàbá ìlú ìṣẹ̀lẹ̀ sí mi i know now That's that's not good enough that's not good enough. ìfẹ́ ibi tí abẹ́ ìwé ọ̀gbìn sí bẹ́ẹ̀ inú mi ti ẹ̀ dùn pé kò ṣe ẹ̀kọ́ ìlọrin kò ṣe kó bí ẹgbẹ́ olùsí ẹ̀bá nípa tó fọkàn wọn ní àkójẹ́tẹ̀ àbáfin ni àdúrà ara ni àti ọ̀rẹ́ àgọ́sì. àpẹta yìí sọ kẹtọ wọlé ní àjù wípé ilé èèyàn tí mo mọ̀ èmi àtọ̀rẹ́ mi lọ sí kékeré ní àgbáyé ilé tí mo mọ̀ ló lọ fẹ́ kó sí ọmọdé kó máa ṣe dáadáa. ọ̀rẹ́ mi ìyẹn wáyé Abi, ló máa ń ṣe bí ọmọ ọ̀dọ́ bí. ẹ ṣáà má bínú ọmọ bí wọn kọta bá bùkà. ọlọ́wọ́ lẹ́ni má fọwọ́ owó bẹ́ẹ̀. ẹṣin oníga o ayé ló kẹ́ṣin o lágbàájà o kó má tàpá wo inú mi mo mọ̀ inú mi mo mọ̀ inú mi mo mọ̀ ìfẹ́ tọ̀pọ̀ láyé ó ẹ̀fọ́ra ṣùgbọ́n òkúrò kò lè kó yànjọ́ ìwà lọ́ba àmúwẹ̀ mo fẹ́ kẹ́. ṣẹlàyé mi àtẹ̀mí àtẹlẹ́dà mi lókun yẹn bí mo ṣe ń ṣe ìfẹ́ tán ló pọ̀ láyé ènìyàn ni ó fẹ́ ni lójú lè fata sẹ́nu má gọ̀ ẹni tá a ní kó ògún ní lẹ́yìn ìyẹn mẹ́gùn lọ ẹni àtúgbèlé níyàn ìyẹn fi ní gbéra ni gbé bọ́ọ̀dì yẹ o má dúró dè ní ènìyàn ayé yóò mm, ẹ fúnra òkúròrò kò lè kóyànjọ ìwà rẹ̀ lẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ ẹni ò kọ́ tẹ̀lé ìlera alẹ́ yóò kópa tó.